والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث السادس والثمانين بعد المئتين وعن مالك بن الحويرث رضي الله عنه أنه رأى النبي صلى الله عليه وآله وسلم يصلي فإذا كان في وتر من صلاته لم ينهض حتى يستوي قاعدا رواه البخاري وعن عنس وعن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قنت شهرا بعد الركوع يدعو على أحياء من العرب ثم تركه متفق عليه ولأحمد والدار قطني نحوه من وجه آخر وزاد وأما, وأما في الصبح فلم يزل يقنط حتى فارق الدنيا وعنه رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان لا يقنط إلا إذا دعا لقوم أو دعا على قوم صححه ابن خزيمة وعن سعد بن طارق الأشجعي رضي الله عنه قال قلت لأبي يا أبتي إنك قد صليت خلف رسول الله صلى الله عليه وسلم وأبي بكر وعمر وعثمان وعلي أفكانوا يقنطون في الفجر قال أي بني محدث رواه الخمسة إلا أبا داود وحديثتي أفوني ترى تموافوا وي وبنات دالوري àwọn àlàyé nípa bí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam bí wọn ti ṣe máa ń kírun nítorí kí àwa náà kálíbà wà òkọ́sí rẹ̀ nínú eléyìí báyìí. hadith alákọ̀ọ́kọ́ ọ̀nà ni hadith Malik ibn Huwayrith radiyallahu anhu hadith yìí. ó ń ṣàlàyé fún wa nípa nǹkan kan Malik ibn al-Huwayrith tó rí lára anabi sallallahu alayhi wa sallam nínú ọ̀run eléyìí tó ṣe é pé ọjọ́ àlékún àlàyé lórí àwọn àlàyé tó ti síwájú gbọ́wọ́ àwọn míì wá nínú àwọn sàbẹ́ anabi sallallahu alayhi wa sallam a nígbà tí àlékún bá wá gba ọ̀nà tó náà fẹsẹ̀ rinlẹ̀ àfọ̀ náà ṣe wà wò àfi ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àwọn ẹ̀gbà wa tó ti ṣíwájú ẹ̀ nítorí káfí lé káfí pínlẹ̀ káfí tọ̀hún káfí kún tọ̀hún ìní ó ṣe sábàbí ká ní àgbọ́yé tó péye nípa ìsìn wa yẹsí àgbà kan wọlé akọ ọ̀kan tì láì jẹ́ pé alẹ́rìí tó múnádóko eléyìí tó múni kan tó sì múni kọ̀ọ̀kan tì nítorí pé àìjẹ́ bẹ́ẹ̀ á dà gẹ́gẹ́ bí àwọn Yahudi ni àwọn yahudi wal-'iyadhu billah yu'minuna bi ba'd al-kitabi wa yakfuruna bi ba'd wọ́n máa gba apá kan nínú alukurani nínú tírà tó lọ ń sọ̀kalẹ̀ fún wọn gbọ́ bíi at-taurata wọ́n gba apá kan gbọ́ wọ́n sì ṣàgbàgbọ́ sápá kan ìtọ́ba bá wọn wọn gbà gbọ́ ìtọ́ba takò sí wọn wọn làwọn gbà gbọ́ àwọn ọgbà yẹn wọlé kì í bẹ́ẹ̀ ni mùsùlùmí gbọ́dọ̀ rè àwọn mùsùlùmí gbà lọ́n bá pa wọn láṣẹ bàbá nàbí Muhammad sallallahu alayhi wa sallam tó bá kọ́ ọ́n láṣẹ wọn máa tẹ̀lé àṣẹ rẹ̀ ni a sì máa pé ìṣe ànábì àti ọ̀rọ̀ rẹ̀ kò sí ìyàtọ̀ láàrin méjèèjì nípa pé ká gbọ́ èyí tí í ṣe ọ̀rọ̀ ká fi ṣe wà hù ká sì gbọ́ nípa èyí tí í ṣe ìwà ká náà wà hù kọ́sì rẹ̀ ńbẹ̀ torí ọ̀rọ̀ ọlọ́run ọba tó ní laqad صلى الله عليه وآله وسلم مالك بن الحويرث أقبى إقبى níbi tó ti ń sàlàyé fún wa ikú ńlá nàbí sallallahu alaihi wa sallam ti ń kírun tánàbí bá wà nínú rákà èyí tó ṣe pọ́ǹkà rẹ̀ kò ṣeé pín fún méjì láì jẹ́ pé nǹkan kan ṣẹ́kù bí ká jẹ́ pé kò ṣeé pín fún méjì rárá bí kò pín ó ti kí rákà alákọ̀ọ́kọ́ tán kó tó dìde lọ sí rákà ẹlẹ́kejì àbóṣe pín fún méjì ṣùgbọ́n yóò ṣẹ́kù bí rákà kẹta kó tó dìde lọ sí rákà ẹlẹ́kẹrin lamian hob pàànàbí kì í dìde o lẹ́yìn rákà kínní àti lẹ́yìn rákà ẹlẹ́kẹta hatta yastawiya qa'ida síwájú kó di wípé ó jókòó dáadáa hatta yastawiya qa'ida hatta níbi ghaiya ghaiya títí tí ó fi jókòó dáadáa kìí ṣe tàlílíyà wípé kó lè bá àjókòó dáadáa la òní dìde títí tí yóò fi jókòó dáadáa rawahu al-imam al-bukhari al-imam al-bukhari àwọn ni wọ́n gba ìgbà wáyé jáde ìjókòó tí malik ibn al-huwayrith tó ń níbí òun náà ni tí a rí pé àwọn fuqaha wọn máa ń pè ní jalsatul istiraha ìjókòó sinmi taban àárín nínú sẹríà tí í ṣe alukur'an àbí sunna wípé wọn pè ní jalsatul istiraha wa innama huwa istilahun istalaha alayhi alfuqaha wala mushahata fil istilah ntí àwọn fuqaha táwọn ronú káwọn máa pè nù. àyíṣe ìbẹ́wù lẹ̀ máa bára ẹni jà lórí pé kí ló dé tẹ̀ fi pè bẹ́ẹ̀ nítorí walakin ìdí tí wọ́n fi pè ní jalsatul mafhuma kò yé wa. li'anna al-insan wa huwa yusalli la ya'tarihi ta'bun hatta yahtaju lil torí gbà tí yẹn kírun kò lè sọ pọ́ rẹ̀ anabi sallallahu alaihi wa sallam bóòlù ti fẹ́ rẹ̀ lórí irun síbò ló máa ń sọ fún bilal wípé àríhìnà bí sọ́là àríhìnà bí sọ́là pẹ̀rún kálíbà àtàrà àrùn káfí nísìmí kìí ṣe pé pẹ̀rún kálíbà kírun kásìmí kálíbà àtàrà àrùn nísìmí sọ tó ń tara àrùn nísìmí kò lè sọ pé irun àbọ̀ wọn sinmi láàrin rẹ̀ torí àwọn fuqaha wọn pè báyẹn tí wọ́n rí gan fi pè bẹ́ẹ̀ àwọn náà mọ̀ ṣùgbọ́n kì í sùn lọ́jà lọ́dọ̀ tiwa. lẹ́yìn eléyìí rìwáyà kan wá níbi tí wọ́n ti ṣàlàyé pé Malik sọ pé tánàbí bá jókòó yẹn nígbà tí wọ́n bá dìde wọ́n gbọ́wọ́ wọn lélẹ̀ nínú wọn fi dìde a sì ti sọ tẹ́lẹ̀ náà Ipe gbogbo ẹni tí ọkọ̀kọ́ mú ọwọ́ lọ sílẹ̀ ní ìgbà tí ó forí kalẹ̀ ìgbà tí ó bá dìde dúró ńkọ́ orúnkún rẹ̀ ní ọ̀kọ̀kọ́ kú ńlẹ̀ orúnkún rẹ̀ ní ọ̀kọ̀kọ́ kúrò ńlẹ̀ eléyìí tó túmọ̀ sí pé yọ fọwọ́ rẹ̀ fi tilẹ̀ yọ wà bá bẹ́ẹ̀ dúró yọ gbára lé ọwọ́ rẹ̀ yọ bá bẹ́ẹ̀ dúró. ẹgbẹ́ wáyìí kì ṣe Malik ibn al-Huwayrith nìkan ló gba jalsatul istiraha wa látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àbí abu humaydin sa'idi radiyallahu anhu àwọn náà gbà wá àwọn náà gbà wá nínú àdéhìí wọn níbi tí wọ́n ti ṣe àlàyé ìran anabi wa muhammad sallallahu alayhi wa sallam kọ́dà àtúnrí nínú hadithi abu huraira radiyallahu anhu níbi tó ti ń ṣe àlàyé àlàyé tánàbí sallallahu alayhi wa tí wọ́n ṣe fún àlùmọ̀ṣẹ́ òṣọ́láàtò ẹni tó ṣàṣìṣe nínú ọ̀run rẹ̀ yẹn bí wọ́n ṣe ń sọ fún bí ó ti ṣe máa kírun jalsatul istiraha tún wọ̀bẹ̀ ṣùgbọ́n àṣàlàyé wípé jalsatul istiraha tún wọ̀bẹ̀ mẹ́yẹn gẹ́gẹ́ bí imaamu nawawi àti alḥafiz ibn hajar bí wọ́n ti ṣe tọ́ka sí i ó lè jẹ́ pé àṣìṣe ni ó lè jẹ́ pé àṣìṣe ni torí pé eh, almusii salata anabi sallallahu alayhi gẹ́gẹ́ bí Nawawi ti ṣe sọ gbogbo nítorí tọ́ka sí fún nínú hadith yẹn ó ní í ṣe pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ arkanun fi sọ̀lá arkanun wa fara'id wa furudun fi sọ̀lá àwọn tó jẹ́ orígun àti ọ̀ràn yẹn nínú òrùn láti mọ̀ pé jalsatul istiraha laysat min dhalik kìí ṣe ọ̀ràn yẹn ambasubasi pé yọjú orígun kan nínú òrùn tó ra àwọn hadith mẹ́tẹ̀ẹ̀ta yẹn tọ́ka sí ẹ̀rí ń bẹ́ẹ̀ nínú àdéhìí yìí o wípé kájókòó yìí lẹ́yìn rákà alákọ̀ọ́kọ́ àti kí rákà alákọ̀ọ́kọ́ pin ká tó dìde lọ sí rákà ẹlẹ́kejì kájókòó àti kí rákà ẹlẹ́kẹta pin ká tó dìde lọ sí rákà ẹlẹ́kẹrin kájókòó àdéhìí ń tọ́ka sí pé ohun tó bá ṣẹ̀rí àmú ni ohun tó bá ṣẹ̀rí àmú ni àwọn fuqaha sì pè ní ìjókòó sùnmi àwọn fukahau apá kan nínú wọn wọn ni bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bá nàbí sísè ṣe iná lọ ẹ̀ka àwọn náà máa ṣe gẹ́gẹ́ bí imaamu shafi'i rahimahullah nínú ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ méjèèjì ṣùgbọ́n ọ̀rọ̀ yìí o kèésù ni èyí tí wọ́n fi ń ṣe fatwa lọ́dọ̀ àwọn shafi'i yẹn ni pé fatwa lọ́dọ̀ wọn ni pé ẹ má jókòó so ṣùgbọ́n kọ́ọ̀lù kan wà lọ́dọ̀ imaamu shafi tó ní ẹ istiraha bẹ́ẹ̀ náà ahmed òun náà ní riwayat nípa rẹ̀ riwaya kan oníka jókòó rẹ̀ torí pé sunna ni riwaya míì ó wà pẹ̀lú àwọn àwọn yòókù nínú àwọn àwọn yòókù nínú àwọn níbi hanafiya àti malikiya àti ahmed àti ishaq àwọn sọ pé rárá o jíjókòó yìí ká joko lẹ́yìn rákà ala kọkọ kátó lọ sí rákà ẹlẹ́kejì lẹ́yìn rákà ẹlẹ́kẹta ká kátó lọ sí rákà ẹlẹ́kẹrin wọn ni kò sí sínú súnà kò sí nínú tọ́bọ̀fin mu. nítorí hadithi wa'il ibn hujur radiyallahu anhu oni fakana idha rafa'a ra'sahu min as-sajdatayn istawa qa'ima. ibi táwọn ibi àti lè gbórí sókè láti forí kan lẹ́ẹ̀kejì yìí dìde lẹ́ẹ̀kan náà ni yìí dìde lẹ́ẹ̀kan náà ni وائل بن حجر كمان با جلسة الاستراحة شو الإمام النووي وانا حديثي هو ضعيف وسالم با إقرامي وتوا لا نعمان ابن أبي عياش وني أدركت غير واحد من أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم فكان إذا رفع رأسه من السجدة في أول ركعة وفي الثالثة qama kama huwa wa lam yajlis so náà pété àwọn dìde rákà alákọ̀ọ́kọ́ tí ó lọ sẹ́lẹ̀ kejì láti ẹlẹ́kẹta lọ sẹ́lẹ̀ kẹrin máa dìde ní ṣùgbọ́n tẹ́gbàá wa fẹsẹ̀ rinlẹ̀ á sọ kò kò torí pé sọ pé kìí ṣe lẹ́nìkan sọ pé ń ṣe méjèèjì sì fẹsẹ̀ rinlẹ̀ á sì sọ ọ̀ràn àsopọ̀ràn yìí ká ṣe jẹ́ sọ́tùlù yìí. a pé ẹgbà wa ó se ẹgbà wa kò se ń sí pé so eléyìí ó fi hàn pé kì ta lè bẹ́ wulẹ̀ tá a máa wá bára wa jà. ẹni tó bá fi sílẹ̀ àní tako náà ẹni tó bá sì àní tako nítorí pé ìsọ̀ràn yẹn gẹ́gẹ́ bí bó ti ṣe tọ́ka sí pé kò sí nínú tí wọ́n sọ tó bá sì wà nínú tí wọ́n sọ kẹ́ẹ́ bó ṣe wà nù Sahih Bukhari pé jalsatul istira àwọ̀bẹ̀ àmẹ́ nìkan nínú àwọn olùmọ̀ tó pè lọ́ràn yẹn rí láti mọ̀ pé gbogbo tó wà nù àdìsí yẹn ń kọ́ ọ̀ràn yẹn ni. tẹ́lẹ̀ ìjẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù jalsatul istira àyè al nawawi rahimahullah wọ́n ní tó dáa náà ní ká ṣàgbára láti rí páàsì nítorí pé súnà ànábì ní sallallahu alaihi wa sallam àwọn fuqaha tí wọ́n takò wọ́n ní ànábì kìí ṣe àfilẹ́yìn ìgbà tá ti darúgbó pàápàá jùlọ Malik ibn al tó gba àdéfì wa ó ń bẹ́ẹ̀ àwọn sàábé tó ṣe pé ó kù fẹ̀rẹ̀ kánábì ọ̀sẹ̀ láìsí ló tó wá sọ́dọ̀ ànábì sallallahu alaihi wa so a jẹ́ pé lẹ́yìn ìgbà tá ànábì ti darúgbó ni ànábì máa ń jóru ìjókòó yẹn so sábàbí ló fà á ikú ànábì ti dàgbà ìgbà táwọn ò sì ti dàgbà bẹ́ẹ̀ so kí la fẹ́ jókòó bẹ́ẹ̀ sí ká dúró so náà wọ́n ní ìjókòó kan ni tó ṣe pé kò ní díkìrì kankan nínú fala yakunu juz'an min kò lè jára àrùn nítorí pé àmàdúró kan nínú òrùn táì wí nǹkan kan a sì máa forí kanlẹ̀ kan nínú òrùn tá ìsọ̀n kankan a máa rúkú kan nínú òrùn tá ìsọ̀n kankan fa kullu fi'lin min af'ali s-salah la yakhlu min dhikrin khassin bih gbogbo sẹ́kan nínú àwọn sẹ́tà ń ṣe nínú òrùn kò lè ṣeéṣe kó wáyé láì jẹ́ pé ó ní gbólóhùn kan tá à ń fi ń ṣèrántí ọlọ́run ọba nínú rẹ̀ bi khilafi jalsatul istiraha yàtọ̀ sí jókòó yìí zikiri wo la ṣe mẹ́ kò sí yípo kan sí Allahu akbar lọ sọ àwọn fuqaha bí Shafi'i àti Ahmad nù rìwáyà tí wọ́n sọ pé kò burúkú ṣe àwọn sọ pé tó Allahu akbar yẹn náà dhikr sòṣùgbọ́n sọ pé dhikr yẹn laysa khassan bi tilka al-jalsa wa innama huwa lil-intiqal Allahu akbar yẹn ti sípò padà ní láti ìforíkanlẹ̀ wá sí jókòó pé kò ní í ṣe pẹ̀lú jókòó nítorí pé al-jalsatu eh, bayna as-sajdatayn ìjókòó tẹ jókòó láàrin ìforíkalẹ̀ méjèèjì ṣé bẹ́ẹ̀ sẹ́ Allahu Akbar kẹ́ tó jókòó nígbà tẹ bá tún jókòó tán sí ní kẹ́ ẹ dákẹ́ ni wọn ò ní kẹ́ ẹ dákẹ́ bi khilafi jalsatil istiraha. tó gbogbo eléyìí ló fà làwọn fuqaha tó pọ̀ làwọn fi sọ pé kò sí nínú rún torókà náà bìí ti kírun kírun kírun kírun fọdún gbọ́ọ́rọ́ wọn ò ṣe jalsatil istiraha yìí wọ́n kàn ṣe níparí ni ó súnmọ́ kọ́jọ́ pé dídàgbà tán dàgbà ló mú wọn ṣe bẹ́ẹ̀ idh yajuzu lil udhr ma la yajuzu li ghayril udhr torí pé tí yẹn bá nídìí nǹkan tí nǹkan míì lè tọ́ fún un tó ṣe pé kò lè tọ́ téèyàn bá nídìí tó tó mu síbẹ̀ tó lè jẹ́ ọ̀rọ̀ àwọn fuqaha tó pọ̀ jù àwọn ẹni tí wọn ò sì pọ̀ táwọn sọ pé káṣí jalsatul istiraha wọn ní wuruduhu fil hadithi illa ọwọ́ pọ́n ti dárúkọ rẹ̀ nínú hadithi náà òun náà ti tó ń sábàbí وهي علة غير معللة sábàbí ni tí wọ́n sọ فيبقى كما هو torí rẹ̀ á filẹ̀ bó ti ṣe wà yẹn á lò bó ti ṣe wà yẹn. wọ́n sọ pé torí pé anabi ti dàgbà ni wọ́n sọ pé torí pé ó ti rẹ̀ ni wọ́n sọ torí rẹ̀ anabi ṣe bẹ́ẹ̀ ó sì sọ pé sallu kama ra'aytumuni usalli Malik ibn al-Huwayrisi òun náà ló sì gbàdé sí wa. torí ẹ̀ la fẹsẹ̀ jalsatul istiraha yẹn sunna anabi wa ni sallallahu alayhi wa sallam ẹni tó bá ṣe jazallahu khairan ẹni tó bá ṣe pàtì la wizra alayhi kò sẹ́lọ̀ ghaira annahu yàtọ̀ sí pé kò ní gbalada rẹ̀ ilé ìjẹ́bù tó so jẹ́mbẹ̀ o torí ẹ̀ àwọn akam wọn pọ̀ rẹ́gẹ́dẹ́ tí wọ́n jẹ́ mọ́ jalsatul istiraha yìí àwọn oríṣiríṣi ìdájọ́ wà tí wọ́n jẹ́ mọ́ torí ẹ̀ láti kọ́ tírà kan nípa gbogbo nítorí jẹ má jalsatul istiraha so because ìgbà wo láti Allahu Akbar báwo ni ìjókòó yẹn ó ṣe pẹ́ sí so àtàwọn nǹkan oríṣiríṣi míì tó tún jẹ má so lẹ́yìn wà ń bẹ̀yẹn lẹ́yìn eléyìí ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ tún wá láti ọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu wala nabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ṣe qunut fóṣù kan gbáko lẹ́yìn tí wọ́n gbórí tí wọ́n bá ti gbórí sókè láti rúkú wọ́n ṣe rúkú fóṣù kan gbáko lẹ́yìn tí wọ́n bá ti gbórí sókè láti rúkú lẹ́ni tí ń ṣépè lé àwọn ará agbègbè kan nínú àwọn lárúbáwá lórí lẹ́yìn náà lọ́ba pati lẹ́yìn náà lọ́ba pati Bukhari àti Muslim ló gbé wa ẹgbẹ́ mi tún wá wá lọ́dọ̀ Imam Ahmed àti ad-Daraqutni tó náà dà gẹ́gẹ́ bí ẹgbà wa tó síwájú yìí lágbọn abìkan ṣùgbọ́n pẹ̀lú àlékún wípé àmọ́ o nínú àṣùbà o ànábì òye ṣe kùnúùt títí tó fi filẹ̀ ayé lẹ̀ àmọ́ o nínú àṣùbà pé ànábì òye ṣe kùnúùt títí tó fi filẹ̀ ayé lẹ̀. àkọ́ oní pé ẹgbàá wáyìí tàlá kọ̀ọ̀kọ́ yẹn ẹgbàá wa tó fẹsẹ̀ rìn lẹ́nì ó wá nínú Bukhari àti Muslim a sì ti sọ pé alqunut oná làdúrà tá à ń dúró ṣe àdúrà tá à ń ṣe ní àdúrà tá à ń ṣe ní dúró oní wọn ń pè ní alqunut ká dúró pẹ́ lórí pàǹsá àdúrà yìí òun ló fún lórúkọ tí wọ́n ń pè ní alqunut tó nígbà Ànábì sallallahu alaihi wasallam wọ́n fosù kan ṣe qunut lẹ́yìn tí wọ́n bá ti gbérí sókè láti rúkú sàbẹ̀sì sọ wípé nínú nǹkan ni yàtọ̀ sí nǹkan fadalla dhalika ala annahu kana yaqnutu fi s-salawati l-khams eléyìí ń sí pé gbogbo òrùn wákàtí márùn-ún lànàbì ti ṣe qunut yẹn wọ́n bá ti kí àsùbá tán ṣe qunut ní rákàtí parí ní rákàtí parí dhuhur ní rákàtí parí asr rákà ti parí maghrib rákà ti parí aisha nítorí pé atlaqa sahabi fayabqa almutlaqu ala itlaqihi fayistafadu minhu annahu kana yaqunutu fi salawati alkhams kulliha eléyìí fi hàn wá pé nínú gbogbo òrùn márààrún nànàbì ti ṣe kùnúùtù torí ẹ̀wọ́ tó ń béèrè ibi sọ àlè ṣe kùnúùtù ń dọ́hùr sọ àlè ṣe kùnúùtù ní àṣù wàhákàdà bẹ́ẹ̀ ni àlè ṣe mẹ́ báwo ni sọ abẹ́sẹ̀ mọ̀ pé ń ṣe kùnúùtù tí ó gbóhùn sókè sí ó túmọ̀ sí pé wọ́n ṣe kùnú túmọ̀ so ba'da rukuu tí wọ́n sọ ń bí la qabla rukuu kò tí pípọ́ tọ́ ká tún tì náà síwájú ká tó rukuu kò tí dànù nítorí pé wọn sọ kò túmọ̀ fi hàn bí sọ hẹ́ẹ́ muslim yad'u ala ahya'in min al-arab anabi oṣù kan náà fi ṣe kùnúùtù yẹn wọ́n fi ń ṣépè àwọn àgbọn abìkan nínú àwọn lárúbáwá wọ́n fi ń ṣépè fún wọn eléyìí túmọ̀ sí pé mujibul qunut an-nazila ìṣẹ̀lẹ̀ ìlú mukanabi ò ṣe qunut turukanabi sallallahu alaihi wasallam kò lè ṣàdédé máa ṣépè láwọn èèyàn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí èpè. E sọ̀ńdọ́sì mú wọn lẹ́tọ̀ọ́ sí pé òun náà lọ ràn wọ́n dáràn tó mú wọn lẹ́tọ̀ọ́ sí pé ànábì fi ṣépè fún wọn. tìrẹ eléyìí jẹ́ ẹ̀rí kan nínú àwọn ẹ̀rí táwọn fuqaha tí wọ́n ní mashru'iyyatul qunut murtabitatun bin nawazil wípé ìbá òfin mu qunut ó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ àjálù àrélù tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ ìgbà náà lẹ tó lè ṣe kùnút. oníṣòwò tààràkà ẹ̀rí mbẹ́mbẹ́ lórí pé alkùnútù dáìm lam yastamir alayhi nabiyyu sallallahu alayhi wa sallam pé kùnútù ojoojúmọ́ o anabi sallallahu alayhi wa sallam wọn àtẹ́pẹ́lẹ́ mọ́ títí tí wọ́n fi fi láàyè lẹ̀. qanata shahran wa hadha la khilafa fihi ṣe kùnútù oṣù kan. oṣù kan kèésì ni gbogbo ìgbésí ayé ànábì sallallahu alaihi wasallam tó dòjú sí ọlọ́ oṣù kan péré tí wọ́n fi ṣe yẹn ó túmọ̀ sí pé lẹ́yìn rẹ̀ wọn ò tún ṣe mọ́ pé wáyà mi tún wá ó ní kan mi oṣù kan àti oṣù kan ó mélòó oṣù méjì sóṣù méjì péré wá ní ọdún bíi mẹ́ńlá ọdún wo la dá ànábì náà rí ọ wà ní ọdún ó sì ṣe ọdún ẹfi mẹ́tàlá ẹfi kún gójì ó di mẹ́tàléní àádọ́ta ànábì sì kú lọ́mọ ọdún mélòó mẹ́tàléní ọgọ́ta ó sọ ọdún mẹ́wàá ní mẹ́kà ọlọ́run sì ṣe ní madina ọlọ́run bá sì ṣe ìrun lọ́rùn àyàn fún ní mẹ́kà síwájú kó tó ṣe hijira síwájú kó ṣe hijira sí madina sọ ànábì kírun bí ọdún mẹ́ńlá láyé ṣé oṣù méjì ṣé oṣù méjì wá ní ọdún mẹ́ńlá táàfin wá fi sẹ̀rí kẹlà ṣùgbọ́n àwọn ènìyàn sọ pé a máa ṣe kùnúùtù lójoojúmọ́ àwọn náà láwọn lẹ́rìí òun náà ni wọ́n á máa fi sọ́pì ṣùgbọ́n nínú àṣùbá o walam yazal ẹ̀rí pé àdìsí alákọ̀ọ́ ti fi hàn pé gbogbo irun yòókù ló ti gbogbo òun pátá ló ti ṣe kùnúùtù fóṣù kan so àlàyé tó wá wá ń bì pé wa amma fi subh ṣùgbọ́n nínú àṣùbà o falam yazal yaqnutu hatta faraqa ad-dunya kò yẹ ṣe kùnú títí tó fi filẹ̀ ayé lẹ̀ báwo ni ọba ṣe dá tó báwo ni ọba ṣe jẹ́rìí ètò múnádóko tó tó bá ṣe kó fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n kò fẹsẹ̀ rinlẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ kò sẹ́rìí kankan mẹ́ẹ̀. kò fẹsẹ̀ rí lẹ̀ torí ẹ̀ kò sẹ́rí mi because ẹgbà wá yẹn wọ́n wá látọ̀dọ̀ ẹnìkan tó gbà wá látọ̀dọ̀ Anas ibn Malik wọ́n sọ pé rìwáyà rẹ̀ látọ̀dọ̀ Anas kò fẹsẹ̀ rí lẹ̀ torí ẹ̀ kò sẹ́rí kò sẹ́rí fún ọ wọn lè máàmù tó ń sọ kùnú tún jojúmọ́ lásùbà làkín màdálík àní ti torí rẹ̀ pé ọ ní àní pé ọ ní oníbídíà àsìní sọ pé anta mukhalifun lis-sunnah gẹ́gẹ́ bá a ṣe rí lọ́dọ̀ ta ni lọ́dọ̀ Ibn al-Qayyim rahimahullah so ṣùgbọ́n inú àdìsí kan bí kàmá bá bọ̀. láti ọ̀dọ̀ Anas bákan náà ọlọ́run bá kó yánu sí i wọ́n lánàá bí Muhammad sallallahu alayhi wa sallam kana la yaqnutu illa idha da'a li qawmin aw da'a qawmin sahhahu Ibn Khuzaymah so gbogbo eléyìí náà tún fi hàn pé sábàbí ló máa ń bí kunut ó ní ànábì kìí ṣe kunut àfi tó bá fẹ́ ṣàdúrà fáwọn kan àbí ṣépè fáwọn míì ìyẹn ni pé ìṣẹ̀lẹ̀ ló máa ń jẹ́ òṣèkù nùtù àwọn tí ń ṣàdúrà fún torí pé rìwáyà kan tó wá pa nàbì sallallahu alaihi wasallam ń ṣàdúrà fún àwọn ẹni tó wà Mẹ́kà ń sì ń ṣépè fáwọn tó wà Mẹ́kà ń ṣàdúrà fáwọn mùsùlùmí tó wà Mẹ́kà táwọn kèfèrí òjò wọn lè bọ́ọ̀dì wá sí Mẹdínà kọ́nà wọn ràn wọn lọ lórí àwọn kèfèrí tó mú wọn mọ́lẹ̀ ń sì ń ṣépè fáwọn tó mú wọn mọ́lẹ̀ pé kọ́nà wọn ṣe egun apá wọn so ó túmọ̀ sí pé kùnúùtù rẹ̀ àdúrà ní fáwọn kan èpè ní fáwọn mi kí ló sì fa ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ pé ẹni tó lágbára ó mẹ́ni tó lágbára ó mú mọ́lẹ̀ ó ní kò ní lọ kò ní gbẹ́sìn rẹ̀ sá lọ wọ́n láwọn ṣe tán láti fi gbogbo dúkìá àwọn lẹ̀ fún ike jẹ́ ẹ sá ti di káwọn gbẹ́sìn àwọn sá lọ wọ́n tún ní wọn ní jí wọn sá lọ àwọn ní jí wọn sá lọ. torí ẹ ìṣẹ̀lẹ̀ ìní máa fa alqunut wọ́n tún wá gba àdìsí wa láti ọ̀dọ̀ Sa'ad ibn Tariq al-Ashja'i radiyallahu anhu qal qultu li abi mo sọ fún bàbá mi yá abati ìrẹ bàbá mi ẹ̀kọ́ nù o fẹ́ bá bàbá rẹ̀ sọ̀rọ̀ bàbá mi. àbí ẹ̀gbọ́n náà ẹ̀gbọ́n náà bàbá mi so that èsì tó ń fẹ́ ò ní pàdánù rẹ̀ láti inú bàbá rẹ̀ bá ti dùn tẹ́lẹ̀ náà ó pè ń bàbá ó pè ń bàbá bàbá rẹ̀ náà ni ọ̀fẹ́ ọ̀bọ̀ kọ̀ tètè ọba fi bàbá ń bàbá ṣe bàbá ó ti di mal'un ti dẹni tọ́lọ̀ ńlá náà so but by the time tó bá ti confess pé wọ ni bàbá mi wọ ìwọ yìí ni bàbá mi wọ bàbá mi o pọ̀ hmm, máa rí kí ló ń fẹ́ yóò sì dán lóhùn tó sàbí ni yá abati ìrẹ bàbá mi o eléyìí jẹ́ èdè kan nínú àwọn èdè tó wà lédè lárúbáwá bíi mẹ́wàá tí yẹn bá fẹ́ pè àbí tó fẹ́ fi tì síra rẹ̀ yá abati yẹtò pé bàbá dobìnrin o yá abati yẹn ni pé yá àbí inna kakar sallai ta khalfa rasulillahi sallallahu alayhi wa sallam dájúdájú ìwọ kírun lẹ́yìn anabi muhammad sallallahu alaihi wa sallam ó túmọ̀ sí pé ọmọ yẹn òun nínú àwọn tabi'in ni kò sí nínú àwọn sàbẹ̀ àbí kó sì jẹ́ pé wà nù sigaru sahaba ní àwọn ọmọ tí wọ́n bí kánàbí ò tó kú àwọn tí yóò dàgbà débi pé ó kírun kan kánàbí fi kú. ó ti kírun lẹ́yìn anabi sallallahu àti abibakar àti umar àti usman àti ali bó ṣe tó yẹn náà níbi alùsùnà ọ̀lùjọ́mọ́ àti ṣe máa ń abubakar thumma umar thumma uthman thumma ali bẹ́ẹ̀ lálùsùnà máa ń tò wọn. báwọn tó jù nínú abubakar ní àkọ́kọ́ lẹ́yìn náà lọ́kàn umar lẹ́yìn umar lọ́kàn uthman lẹ́yìn uthman lọ́wọ́ kan ali bó tilẹ̀ jẹ́ kan nínú àwọn tó bá ti sọ pé yes ìtọ́lọ́lá jù ẹni Abubakar lẹ́yìn náà Umar wọ́n wá dákẹ́ nípa Ali àti Usman ṣé Usman lọ́lọ́lá jù Ali lọ ni àbálí lọ́lọ́lá jù Usman lọ ni ṣùgbọ́n ètò jumhur ahlu sunna wà lórí ẹni pé Usman lọ́lọ́lá jù lẹ́yìn náà lọ́kàn Ali ẹtì kírun lẹ́yìn gbogbo wọn àfàkánú yakunutuna fil fajr ǹjẹ́ wọn a máa ṣe kùnúùtù nírun àṣùbáàbí ẹ̀yìn rí àwọn òrí. qala ay bunay ó ní ay bunay ay ya bunay torí ay harfun min hurufi nida nínú àwọn aráàfin tá a máa fi pè yàn ni pé ya bunay nínú rẹ̀ ni ay ay ya bunay ìran màmí muhdath àdádálẹ̀ ni o àdádálẹ̀ ni ẹ wo wọn ní àdádálẹ̀ ni kò túmọ̀ sí pé ẹni tó bá ṣe aládàádálẹ̀ ni kò sì túmọ̀ sí pé ẹni tó bá ṣe wọ́n sọ pé mukhalifun li sunna torí pé àwọn eléyẹn high level of understanding ni wọ́n ní àgbọ́yé tó ga ayé bọ́lá yìí mọ́ṣdà irọ́ ọmọ mi àdádálẹ̀ ni irọ́ ọmọ mi irọ́ ni lápèjúwe tó bá sọ pé irọ́ ni tó túmọ̀ sí kẹ́ni tó bá sọ ti purọ́ irọ́ lọ̀rọ̀ tó sọ sẹ́ni tó wá sọ ti purọ́ kò túmọ̀ sí torí pé òun lè mọ̀ mọ́ nírọ́ irọ́ lọ̀rọ̀ tẹ́ sọ àmọ́ sáà pé òpùrọ́ ni bàbá yìí ìyá ọmọ pé rọ́ ni ẹ ṣàlàyé fún mi bó ṣe jẹ́ rọ́ Allahu Akbar wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní níìsì kò sí ní sọ̀rọ̀ ẹ̀ mọ̀ tó ń torí ẹ̀ ní tẹ́ ṣe àdádálẹ̀ ni ṣé ẹ̀yin wá ti da aládàádálẹ̀ rárá o nítorí pé ẹ̀yin ṣe ni nítorí pé ẹlẹ́rìí kẹtẹ dìmú ikú ẹgbẹ́ kan wá tó sọ ikú ànábì òye ṣe kùnú tó fi fàyè lẹ̀ nínú àṣùbà tó ẹ̀rí tiwa nìyẹn ẹ̀yin ọ̀wádìí débi ẹ̀ mọ̀ fi hàn fẹsẹ̀ rinlẹ̀ ọ̀nà tó gbà fẹsẹ̀ rinlẹ̀ wọ́n lè wí bẹ́ẹ̀ àbí wọ́n lè wí bẹ́ẹ̀ wọ́n lè wí bẹ́ẹ̀ torí ẹ̀ ẹni tó bá ṣe kùnú tìyàn á pè ní aládàdálẹ̀ láti yàmá ó ṣe ṣe fún kọjá pò ṣe bẹ́ẹ̀ ta'wila. rawahu al-khamsatu illa Aba Dawud àwọn márùn-ún ló gbà wá àyàfi Abu ẹran alítí àwọn márùn yẹn. abẹ́ ń sùn. Mhm. Tirmidhi Ibn Majah. abu dawud zabi tá eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́ẹ̀ẹ́. abu hanifa abu hanifa rahimahullah ọládìsí fi hàn pé ẹnìkan ẹnìkan gbọ́dọ̀ ṣe kùnúùtù. torí wọ́n ti sọ pé kíni àdádálẹ̀ ni kò bá ní sábàbí kò bá má ní sábàbí li'anna al-bid'ata manhiyun anha torí gbogbo bídà kò sẹ́ni tó ní a ṣe o ẹ̀yin tẹ́ ń sọ pé sábàbí ni ó bi gẹ́gẹ́ bí àwọn hanabila sẹ́yìn náà rí àdìsí abẹ́ẹ̀rí wọn ládàádálẹ̀ ni ìwọ ṣáfì àti máàlíkù tẹ̀lé yẹn ọkàn máa ṣe lọ lójoojúmọ́ lásùbà mo rò pé rádìsí abẹ́ẹ̀rí wọn ládàádálẹ̀ ni tó Abu Hanifa àwọn òpó nìkan ló ń di súnà mú bẹ́ẹ̀ pé wọ́n ti pè ládàádáálẹ̀ làwọn ìṣeéṣe sábàbí wà bí òsì kálukú sinmi làákín a sọ pé tẹ́ ẹ bá wò dáadáa yá yá yá Aba Hanifata ẹ rí i pé ìbéèrè tí wọ́n ṣe ní ọ̀dọ̀ bàbá yìí ó ní í ṣe pẹ̀lú kùnú tòun àṣùbà yàtọ̀ sí gbogbo kunut torí de eléyìí báyìí ìjọba sì wà lè sábàbù ẹyẹ kó ìdáhùn rẹ̀ kọjá pé orí sábàbù náà lọ dá lórí ẹjọba ìṣòjọ mẹ́rin. ẹgbẹ́ wa tún wá láti ọ̀dọ̀ Hasan ibn Ali radiyallahu anhuma annahu qaal ó ní anna rasulallah sallallahu alayhi wa allamani rasulallah alayhi wa sallam kalimatin aquluhunna fi qunutil witr ọlọ́nàbí sallallahu alaihi wa sallam wọ́n kọ́ mi láwọn gbólóhùn ayé o pé kí n máa wí ní ìgbà tí wọ́n máa ń ké tí wọ́n máa ṣe qunut ní solatul witr sẹ́bẹ̀yìn ti mọ̀ pé ní solatul witr àtúmọ̀ ṣe qunut níbẹ̀ yẹn náà àdìsí yìí àtàwọn ìgbà wa mi wọ́n fi hàn wá wípé a lè ṣe qunut ní solatul witr àti kó ànàbí sallallahu alaihi wa sallam wọ́n á máa ṣe bẹ́ẹ̀ ní sọ̀látùl wítìr ní gbogbo ọgbà àfi tí wọ́n bá pátí lẹ́ẹ̀kan láàrin. ọlọ́nàbí sallallahu alayhi wa sallam wọ́n kọ́ òun ní àwọn àdúrà yìí eléyìí tí gbogbo wa ti mà allahumma hdini fi man hadait wa caafini fi man caafait wa tawallani fi man tawallait wa barik li fi ma acطait wa qini sharra ma qadait. فإنك تقضي ولا يقضى عليك وإنه لا يذل من واليت تباركت ربنا وتعاليت رواه الخمسة وزاد الطبراني والبيهقي ولا يعز من عاديت زاد النسائي من وجه آخر في آخره وصلى الله تعالى على النبي إليه جاء قنوت eléyìí tí alḥasan ọmọ ali tó lá nàbí sallallahu alaihi wa sallam tó kọ òun ìjẹ́ tó bá rí báyìí ẹgbà wáyé ń tọ́ka sí bó ti ṣe bófin mu pé ká ṣe kùnúùtù ní sọláàtú wítìr kò sí ìyapa láàrin àwọn olùmọ̀ pípé a ṣe bẹ́ẹ̀ ní ìdajì ti gbẹ̀yìn nínú oṣù Ramadan yẹn ni pé mẹ́ẹ̀ẹ́dógún ti gbẹ̀yìn àbí mẹ́ẹ̀ńlá ti gbẹ̀yìn ẹnu gbogbo wọn po ó kò lórí wípé a lè ṣe kùnúùtù níbẹ̀. àwọn apá kan nínú wọn wọn sì sọ pé yàtọ̀ sí mẹ́ẹ̀ẹ́dógún ti gbẹ̀yìn yẹn kò bá jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún tàkọ́kọ́ náà a lè ṣe ń bẹ̀. bó tilẹ̀ jẹ́ pé apá kan nínú àwọn olùmọ̀ wọ́n ní gbogbo kunutu sábà ṣe ká máa má dùn àrẹwà ni láti inú alukur'an àgbọ̀dọ̀ mú wa láti bòmí tó yàtọ̀ sí alukur'an. torí de eléyìí báyìí tó bá fẹ́ kí sọ̀láàtù wítìr ní Ramadan èyí tẹ́nu gbogbo olùmọ́kòlé lórí onáníkọ́ àlẹ́sẹ̀ kunutu ní mẹ́ẹ̀ẹ́dógún ti gbẹ̀yìn ìdajì ti gbẹ̀yìn ṣùgbọ́n ìdajì talákọ̀ọ́kọ́ ìyapa wà lórí pé ṣé ká ṣe kunutu ń bẹ àbí ká má ṣe ń bẹ́ẹ̀ torí ẹnu wọn kópa nàbí máa ń ṣe bẹ́ẹ̀ ní mẹ́ẹ̀ẹ́dógún ti gbẹ̀yìn ṣùgbọ́n ẹnu òkò lórí pé máa ń ṣe bẹ́ẹ̀ ní mẹ́ẹ̀ẹ́dógún ti alákọ̀ọ́kọ́ torí ẹ̀ tó bá ṣe ní mẹ́ẹ̀ẹ́dógún ti gbẹ̀yìn fa khair tó bá tún fi mẹ́ẹ̀ẹ́dógún ti alákọ̀ọ́kọ́ náà kún labas. eléyìí jẹ́ ibi tá a dúró sí lórí kọ́lọ́ọ̀bá kó fún alágbọ̀ye tó péye nínú ẹ̀sìn wa fọ́nrán wa lọ́wọ́ lórí àtúmáfíntà ń gbọ́ yé sí wàhù subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa náà tójò máa ń rọ̀ ni tójò máa ń rọ̀ nítorí pé ètò wa nu súnà yìí pé ká sọ fáwọn èèyàn pé kírun lé yín ní tójò bá ń rọ̀ tó bá dájú kójò ń rọ̀ <clears throat> ẹ sọ fáwọn èèyàn pé kán kírun lé wọn àmójú ọ̀rọ̀ torí pé rọ̀fọ̀ kan wà lóde rárá o. Gracias dáadáa dáadáa tura làwọn olùmọ̀ sọ pé ìgbà tó dájú pé ànábì máa ń ṣe bẹ́ẹ̀ ní mẹ́ẹ̀ẹ́dógún ti gbẹ̀ yẹn tí àwọn ẹ̀rí tó sì wà nípa pé mẹ́ẹ̀ẹ́dógún tọ́lá kọ̀ọ̀kọ́ ọ̀rọ̀ wà nípa wọn wọ́n ní tọ́ka sí pé ká ṣe kùnúùtù yẹn gan kì í sọ̀ràn yẹn torí tó bá jọ̀ràn yẹn ni kò bá dájú ẹnu ọ̀bá sì kò lórí pé gbogbo ẹ̀ ní ti máa ṣe tìrẹ ló ṣe jẹ́ pé lọ́jọ́ lásán náà ọ ṣèkò náà tó rọ gẹdẹ ńgbà bá yọ tó filẹ ńgbà kan ńgbà bá yọ tó kọntínú tó kọmẹjẹ pé dojúmọ́ kọmẹbà jọ ọ̀ràn yẹn náà. Aleykum salaam. wọ́n sọ igi wọ́n ń ṣeré nù wọ́n ń ṣe dírámà nítorí pé nísìnyí bàbá ìyàwó ọmọ ọmọ ọlọ fún bàbá ọkọ pẹ́yìn la fi fún ẹni kẹ́ wá fi fún ọmọ yín tó bá ṣe bẹ́ẹ̀ yẹn ẹni pé bàbá ọkọ lọ́fẹ́yàwó bàbá ọkọ lọ́fẹ́yàwó ìwọ ò sì lágbára láti fi ọmọ ọlọ́mọ kí wọn náà tó wá fi lọ́kọ mi bàbá rẹ̀ ó fi fún ọ pé kọ́ ọmọ àjọkọ fún wọn á lọ yọ̀ǹda fọ́mọ rẹ̀ kọ̀tọ́ àwọn àfáà tí ọ̀gbẹ́sìn Islam yìí àwọn ní dá wàhálà yẹn lẹ̀ torí pé àwọn ọ̀lọ́lé kí wọn ọ̀kẹ́kọ̀ọ́ kankan irọ́ lásán ẹ kí bàbá àwọn fẹ́ rí bàbá ọkọ àwọn fẹ́ rí bàbá àyàwó Baba, ẹ fa ọmọ yín fi lé lọ́wọ́ fi lé bàbá lọ́wọ́ tí bàbá wa lọ fi fún yáàní tó gbé lẹ́yìn àgbẹ̀sìn Islam yẹn ni ọ̀pọ̀lọpọ̀ wàhálà wọn sì ti fi dálẹ̀ lábẹ́ òfin Ọlọ́run táwọn gan ọmọ torí pé nísìnyí ìgbà tó bá fọmọ fi fún bàbá ọkọ tó bàbá ọkọ ti gba ìyàwó ti di ìyàwó tiẹ̀ lónìí ó sì wá fún yàn ní ìyàwó tiẹ̀ àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ọyọ́ ọmọ rẹ gbé ọyọ́ ọmọ rẹ lò a'udhu billah lẹ́yìn náà gan lábẹ́ òfin ọlọ́run kí la fẹ́ fi bàbá ọkọ sí kò sí kankan tá a fẹ́ fi ṣe nínú síso igi la nikaha illa bi wali wali ìtẹ́gbà lérò ń bẹ́ẹ̀ ni bàbá ìyàwó wa tí ìyàwó bá sì ní bàbá a jẹ́ pé ọkùnrin nínú ẹbí bàbá rẹ̀ àbínú àwọn ọmọ bàbá rẹ̀ sèní òfin lọkọ kí náà fẹ́ fi bàbá ọkọ sí àpọ́nlé mọ́là àwọn kan jókòó wọn máa wòran jẹ́bi tó jẹ́ àríkùsà. No, rárá, ó sì kà fátì àlẹ́ ńgbà tó máa rò wọn ti gbórí sókè láti rúkọ àmọ́ aka fati àpékinni so tíyẹn bá ti rí fati àkàkùn tó rúkọ fa khalas. Alaikum salaam. wọ́n dìgbà tí o bá mú aná ta ló gbà wá. náà. àmú aka ń tọ́gbà wá àkànlè túmọ̀ rẹ̀ nítorí pé túmọ̀ tó wà ń bẹ̀ nínú àkídà ahlus sunnati wal jamaa kò túmọ̀ sí pé wọ́n ní wà rárá rẹ̀ mú àdìsí yẹn wá náà rẹ̀. ọba dé mọ́ṣáláṣí ọ̀bá rákà alákọ̀ọ́kọ́ rákẹ́lẹ́kejì ló bá rákẹ́lẹ́kẹta ló bá ìgbà tí wọ́n ti Allah akbar alákòókò wàá sàdúrà ti bẹ̀rẹ̀ ẹ̀rún kó tó ti pọ̀ bẹ̀rẹ̀ sí ní ké fatia lẹ́yìn imam wàá síra sí àdúrà yìí tó bá kúrú jù so ó sì máa tẹ́tí gbọ́n tí lè máa ń bá ń ké táyì bá sílẹ̀ fún ẹ wàá tètè ké fatia tiẹ̀ náà. alaikum salaam. ẹ ẹni tí nǹkan máa ń dà láàmú létí lọ́nà tí ò lè rọ́wọ́ ó fi bọ́nú etí rẹ̀ yọ payọ́ ọlọ́run bá gbára rẹ̀ bá ṣe máa ní. omi tó wà lọ́wọ́ rẹ̀ yọ kàn ra fi ra yóò fi ra etí rẹ̀ mọ́ ibi tó wú yẹn ó ti tó. maaleykum salaam. èèyàn tẹ̀wọ̀ kì ṣe pọ́ dáa èèyàn tẹ̀wọ̀ bẹ́ẹ̀ lànà bí máa ń ṣe sallallahu alaihi wasallam. maaleykum salaam ká má máa ta ǹgbọ́ ǹgbọ́ introduction òye bó nìkan tó wá lẹ́yìn. ولا تشتروا بآيات الله ثمنا قليلا نعم sáwọn ẹni tí akọ́nigbá ẹni tí ń ta tíra oríṣiríṣi ni tíra tíra wà tí ń sọ nípa fiqh tíra wà tí ń sọ nípa tafsir tíra sí wà tó jẹ́ alukur'an èwo ni èwo ni wọ́n gbà lérò ok àwọn kan ní pé kí wọ́n fàá náà fi pè ní tíra gan kò yé wa ìwé nìwé ń jẹ àmọ́ tíra Allahu bí wọ́n ti rí so eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́rin so tí tí tí máa ń fẹ́ ta tíra bí alukur'an sọ́tọ́ kún ọ̀tà. So, ìyapa láàrin àwọn olùmọ̀ wọ́n ní kódà kàtà kò burú kára sọ nítorí pé tí ìwọ bá fẹ́ tà ọ̀rọ̀ Ọlọ́run ló fẹ́ tà subhanallah kò burú kára torí kò ní bùn wa sèyàn ni pé aburú ń bẹ lórí ẹ̀ńtọ́ tà yàtọ̀ sí ẹ̀ńtọ́ rà torí ẹ̀ ní ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ mẹ́rin ṣòṣùgbọ́n tó bá pẹ́ ni ti ń tà ẹ̀mí tiẹ̀ ni pé hm, wàhálà tí wọ́n ti pépà ti pépà àti bí wọ́n ṣe báyìndì ẹ̀ ni wọ́n ń tà mi ò tọ̀rọ̀ ọlọ́run kò sí wàhálà inṣàlá mo rò pé yé hm, hm. so nísìnyí ṣùgbọ́n àyà yẹn ń fẹ̀ jù bá lọ ọkàrí gbogbo ẹni tó mọ òdodo tó gbé òdodo pamọ́ nítorí owó tí wọ́n bùn. ẹni tó mọ òfin ọlọ́run tó bá àwọn èèyàn wí lórí tí wọ́n ń ṣe tó ti torí kí wọ́n mọ̀ sọ lẹ́nu kó lè bá àrígbà nu sàrà tí ò sọ. ó gbọ́rọ̀ ọlọ́run pamọ́ nítorí nǹkan àǹfààní ilé ayé ògùn ọlọ́kárí wọ́n á ní ọlọ́run bá pè ní samanan kọ̀lílá owó pọ́ọ́kú kódà kó ṣe pé billions kó jẹ́ trillion torí kò sí bó ṣe lè pọ̀ tó tí ò ní tán tontori ẹ iyekíye tí yẹn bá fi ta ọ̀rọ̀ ọlọ́run owó pọ́ọ́kú ni ọjà máa ń kankan ó sì tún kárí gbogbo àwọn tí máa ń fa alukurani ṣeré yẹn àwọn tí máa ń sọ̀sọ̀ kú sọ tẹ́ ń lọ́ọ́ fowó ra kíṣẹ́ẹ̀tì wọn yẹn tí wọ́n mọ̀ falkurani ṣeré wípé ọlọ́run dárúkọ bàkátà àbí pàkátà ńìlọrin mẹ́nà wọlé bẹ́ẹ̀ tí ń wọ́dẹ̀ alẹ́ náà ṣe lẹ́lẹ́dẹ́ bẹ́ẹ̀ bàkátà pé gbogbo àdúgbò láyé ọlọ́run dákọ̀ bí kan àfi bàkátà ẹgbẹ́ ráyà ní kalam fọ́ọ̀dì gbogbo ẹni torí àtìgbà kínni àtìgbà tọrọ kọ́bọ̀ àbí kó wó sùnsùn kó lọ́lọ́ ń dakọ̀ rẹ náà kúránì ọ̀sán wẹ̀. gbogbo náà àwọn eléyẹn abẹ́ pé wọ́n fi ọ̀rọ̀ ọlọ́run ọba wọ́n fi ń ṣe ẹ̀yẹ wọ́n sì ń ta lówó pọ́kù ni iná lọ fà á ló fi jẹ́ pé wọn ò ní yó láéláé torí pé owó èpè ni wọ́n ń gbà kọ́ lọ́wọ́ bọ́ sànù wọn náà. yes ká lọ kírun náà gbogbo ẹ náà ti sọ rí pé tó bá ṣe ṣe fún wa ká mọ̀ mọ̀ sọ pé à ń lọ kírun à ń lọ ṣe sọlá sọlá àti lọ́lọ́run pé kírun yun àmà kò àmọ́ríjìn rẹ̀ because àwọn Yorùbá ìpínlẹ̀ wọn ṣe mùsùlùmí ọ̀sẹ̀ bọ́ ní gbogbo wọn so by the time tí islam dé wọ́n create àwọn gbólóhùn fáwọn nǹkan tá à ń ṣe nínú islam ah so i need láti wà very careful nípa àwọn gbólóhùn tá à ń lò fáwọn ẹ̀sìn wa tá à ń ṣe because kírun à ń kí ìrun kí ni ìrun tá à ń kírun kí ni jẹ́ ìrun léde yorùbá síwájú kí islam ò tó dé kí ni jẹ́ ìrun so wàhání ó lè wà disputable. lọ́nà tó yẹ kí tí wọ́n bá pè é nítumọ̀ sọ tó bá ní sọ láti ní ẹlòmíì lé pé kò rí bẹ́ẹ̀ mo rò pé yé wa sọ ìtumọ̀ rẹ̀ nù lẹ́yìn náà à ń lọ kí kí lòun tá à ń fi kí sẹ́mi kó sì ti wà lẹ́nu wa débi pé àti chẹ́ǹjì rẹ̀ ń bùkátà ṣe gan pé à ń lọ kí ni àbí èèyàn kan ni because ẹnìkan fi fẹ̀sùn kan àwa Yorùbá ó ní àwa Yorùbá yìí tábà ń ṣe islam gan mùṣìríkù náà ni wá kí ló dé ó nítorí pé tí yorùbá ké haúsá ni o àmọ́ ìgbà tó béèrè ìtumọ̀ bá a ṣe ń pè sọ láti lọ́dọ̀ tiwa ó lẹ́sùn pẹ̀ lọ́ọ́ kírun ìrun ibi kọ́ mọ̀ jẹ́ pé òòrùn là ń sìn sẹ́wọ̀n pé à ń lọ kí òòrùn à ń lọ kí òòrùn ẹ mọ̀ pé i àti o. nínú àwọn vowels làwọn méjèèjì á ń pàkan rẹ fún kan nínú ká lọ ká sọ pé à ń kírun àbí à ń kórùn à ń kírun à ń kí oòrùn à kí oòrùn à ń kírun àbí ká sọ pé à ń pé àìlà parí à ń wúwo. à ń kírun fúyẹ́ gbogbo èdè sì máa fẹ́ lo nítorí bá fúyẹ́ lẹ́nu wọn á ní àwa yorùbá òòrùn là ń sè láṣẹ nínú tẹ bá tú èdè yorùbá sí pilẹ̀ ọ̀rọ̀ tó sọ ọ lè níwèjìhà torí kálíbà wa sọ ẹnìkan tí ọkàn máa wọ ẹnu sí wa lára tó yẹ pé kò mọ ti ń wí sàánù sì mọ ibi tí ọ̀rọ̀ yìí ti wá bùlámà tí irun ti wá tí ọ abẹ wulẹ̀ tó yẹ pé ń táwọn bàbá yẹn wọn bàbá yẹn wò bàbá yín ṣé mùsùlùmí ni wọ́n ní nípìlẹ̀ so nítorí à ń lọ ṣe asọ́lá sẹ́yìn tí lọ ṣe sọ́láàt gbogbo yẹn mọ̀ á wọ̀ pé ṣe sọ́láàt bá wọ̀ <laughs> so díẹ̀ díẹ̀ díẹ̀ tẹ́fì gbà kú lẹ́nu àwọn èèyàn náà subhanakallahumma bihamdik ashhadu la ilaha illa.